له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان بكم رقيبا عباد الله لنقلق ولنعايا القرآن àti àwọn àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam àrí àṣẹ eléyìí tó lọ́n fi pa wá kíká sojú kòkòrò láti rí i pé halal òun náà là ń jẹ owó wa tá a ná kọjá halal kọ́mẹ́sì jẹ́ haram nítorí pé owó tó bá jẹ́ halal òun lọ́wọ́ jákèjẹ́ yẹn bá jẹ́ kò padà di ìbálẹ́jọ́ fún yàn tó bá di lọ́la gbẹ̀dẹ̀ alqiyam yàtọ̀ sí owó tó bá jẹ́ haram ọ̀nà méjì ní ṣẹ̀ríyà ló ṣàlàyé pé owó máa gbà jẹ́ haram níta ń jẹ sínú tá ń lò ó máa ń gbà jẹ́ haram alákọ̀ọ́kọ́ òun náà ní nǹkan tó jẹ́ pé haram lè òun gangan fúnra rẹ̀ wọ̀ ni gẹ́gẹ́ bí àwọn kẹtọ́ làwọn bá ṣe jíjẹ wọn léèwọ̀ tó ṣe mímu wọn léèwọ̀. gẹ́gẹ́ bí kéèyàn ọmọ jẹlẹ́dẹ̀ haram ni kéèyàn ọmọ jaja haram ni kéèyàn ọmọ jẹ gbogbo ẹranko tó náà wọn bá tó ṣe ní ọ̀ràn yẹn lé wa lórí pé gbogbo gbàtà bá ti rí ká pa haram gbogbo ẹranko tán là pa kọjá rẹ̀ ni wọ́n ń jẹ haram ni tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ haram so nǹkan míì títún máa ń sọ owó di haram àbí nínú owó náà gẹ́gẹ́ bí owó èlé gẹ́gẹ́ bí owó téèyàn jí gẹ́gẹ́ bí owó téèyàn fi jàǹbá kó jọ irú àwọn owó burúkú yìí ọlẹ́ wa fi ránjẹ lẹ́ fi rà náà lẹ́ fi rọ omi bọ́tú wọ́tà àti bọ́tú wọ́tà ti dàn nítorí pé owó tá a haram. torí ìdè eléyìí báyìí islam ti wá tòfintòfin ni o ọgbà wẹ̀lẹ́wẹ̀lẹ́ rárá ẹnikẹ́ni tó bá ń ṣe islam yóò sojú kòkòrò láti rí i pé oúnjẹ òun halal ni nǹkan tó ń jẹ fúnra ara rẹ̀ ṣe wọ̀ ọ̀nà tó ń sì gbà rówó tó ń fi rà á kìí ṣe wọ̀ eléyìí pàtàkì púpọ̀ nítorí bá méjì sùkọ́ nítorí kófin ṣẹ̀rí àtúnfihàn wa. ewu ńlá lori lórí àwọn ẹni tí haram aburú eléyìí tó ṣe pọ̀ kàmàmà yọ ṣẹlẹ̀ sírú wọn àwọn ẹni jọ ẹ kó haram ni wọ́n jẹ ọ̀nà haram ni fi ń kówó jọ ó lè má mà ti ń jẹ haram èèwọ̀ èèwọ̀ èèwọ̀ owó wọn èèwọ̀ ni ọ̀nà èèwọ̀ fi jọ bí ẹni lọ owó owó àdánù nìyẹn. owó tí jẹ́ wọn sórí ikú láyé àtàkùyàmà nìyẹn owó kò ní sàlùbáríkà nìyẹn kí ni wọ́n ti ṣe kí ni wọ́n ti ṣe tó fi jẹ́ kóògùn owó ni wọ́n fẹ́ fi lówó ẹ̀rẹ́ lómi nìsín ẹ̀yin ti jíjáde látàárọ̀ ẹ̀yin gbìyànjú bí ó ti ṣe dáa òun sì ń wá bí ó ṣe jí ọmọ ọlọ́mọ gbé olórí ikú yọ́wá ni tó ń bá ti gbé wọ́n gbé lọ fún babaláwo fòkàn wọ́n bò ń kú mọ́sẹ̀ yóò dowó a'udhu billah ẹ̀rẹ́ lómi nìsín wọn máa ló gbá ní kọ́dà ló mi ń ṣe bí wèrè ń taa bí wèrè nítorí kó lè rí yàn jí gbé ti rí yàn jí gbé tán á padà sọ nílà káì wọn máa wá náwó ọlọ́run sì máa wọ ọ̀ràn á rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè sọ pé ẹ̀yà ara èèyàn làwọn ń fẹ́ láti fi owó àdánwò lọ́pọ̀lọpọ̀ ń wá ká kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ láti fi bàbá àbí àwọn sògùn owó ọ̀nbẹ nínú ẹni tí mo fọmọ wọn sògùn owó àwọn ìyàwó tún dáràn lọ́dọ̀ àwọn míì tẹ́gbẹ́ ìyàwó ni ó gbé lọ tí wọ́n fi ṣètùtù àti lówó fò yìí. irú àwọn owó àdánù báyẹn àtàwọn owó kówó bí ẹni tí ń dáná tiẹ̀ náà ẹni tó ṣe é owó lówó lọ́fẹ́ fi pa lọ́fẹ́ fi gbà lọ́dọ̀ àwọn àwọn fọ́lífọ́lí àwọn fẹ́wọ́fẹ́wọ́ àtòríṣiríṣi olè yókù gbogbo orú àwọn wọ̀nyẹn owó táwọn náà ń kó jọ owó aburú ni o owó àdánù ni o eléyìí tó ṣe kó bí àwọn aburú ńláńlá bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé òun tẹ́ ń ṣiṣẹ́ ni iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n ń kó wọn lówó ń jí wọn lówó kó ń bi iṣẹ́ rẹ̀ kò bá jẹ́ iléeṣẹ́ ìjọba kò bá sì jẹ́ iléeṣẹ́ àdáni iṣẹ́ orí ikú náà nìyẹn o olè náà ló náà owó àdánù lówó tí wèrè ń kó má gbowó lọ́dọọdún wọn torí tí wọn náà bá gba lọ́dọọdún wọn ó ti ràn wọn lọ́wọ́ lórí sí orí ikú ọlọ́ni wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ máa ran ara yín lọ́wọ́ lórí ìtẹ̀lé tọlọ́run ẹ máa ran yín lọ́wọ́ lórí ìpáyọ̀ ọlọ́run ẹ má sì máa ran yín lọ́wọ́ lórí àtisẹ́ lọ́run lórí àtitayọ ẹnu àlá rẹ̀ bẹ́ẹ̀ náà ẹni tó yẹ kó owó tiẹ̀ ìpìlẹ̀ rẹ̀ owó èlé náà ni owó èlé náà lówó tó kójọ àtàrí èlé ló ti dolówó owó àdánù nìyẹn o haramu nírú owó bẹ́ẹ̀ àwọn aburú ńláńlá lu owó ni ti kó wá owó jẹ iná lọ ń gbà bá ti rẹ ni kò wọ́n yẹn sọ́wọ́ kú dúró mọ́ báyìí ẹ gbọ́wọ́ sí gbangba ni ẹ gbọ́wọ́ sí gbangba ẹ sáwọ́ èlò lọ́fẹ́ fún wa subhanallah gbogbo eléyìí owó haramu ni o eléyìí tó sọ yìí pé tó bá di lọ́la pé dàgbéyàmù látàyè mi ló ti bá pàdé látàyè mi ló ti bá pàdé irú rẹ̀ náà ni kọ́ta lẹ́yọ̀ kan yẹn mẹ́wàá ọgbowó lọ́dún yẹn mẹ́wàá lórí lẹ́yọ̀ kan gbogbo owó tó bá ti dọ̀rùn bẹ́ẹ̀ irú re náà ni irú àwọn àwàkiwà tí wọ́n máa ń kú láwọn àlùkàn tí wọ́n sọ yìí kẹ́ nígbà tó ti ralẹ̀ ralé lọ́dọ̀ ẹnìkan ìgbà tó bá si bẹ̀rẹ̀ sí ní ṣe àtúnṣe lẹ́yìn ó tún lọ rá wọn kan ó tún sanwó fún wa àwọn gẹ́gẹ́ bíi baálé àdúgbò àwọn gẹ́gẹ́ bíi kẹlẹ́kan abẹnugan àdúgbò àwọn gẹ́gẹ́ bíi ọmọ àti ọmọ òfò àdúgbò la hawla ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين sẹ́ẹ̀rù pé gbogbo àṣegbé ni ẹ̀ mọ̀ pé gbogbo à ń ṣe é pamọ́ ni owó tí wọ́n fún ẹ tán ṣépè sí ọmọ pé gbogbo ọba mú ọ láyé retí ẹ lálùkè yá mà kẹ́ni tó tiẹ̀ fún ọ lówó ọmọ ṣépè tiẹ̀ bọ̀ ọ́ nítorí pé owó tó ọgbà yẹn haram ní lábẹ́ òfin ọlọ́run kí ni wọ́n rà lọ́dọ̀ rẹ̀ tó ń sanwó ẹ̀ èmi gbẹ́túnjọ́ tí wọ́n kọ́kọ́ ta lè owó kí ló tún wá fẹ́ máa gbà ọ́ máa gbà dídọ́ pé ní alùpùpù ìwà dánù yìí pọ̀ láyé gan-an ọ̀pọ̀ láyé gan-an táwọn sì máa wù tó tún máa sí i nítorí pé kálukú a wà yí báyìí ọ̀nà tá a gbà kọjá níbi tá à ń lọ jìnnà ó jìnnà dúlé ayé yìí lọ ètò bá ni ó ibi tí wọ́n padà dà yín sí nígbà tí ẹ bá débi ń lọ lọ́hùn. ìdí nù tó fi èèyàn gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run ọba ní gidigidi owó tá à ń kó jọ lónìí a ní kó lọ síbi kankan òní ọwà dọràn òní ọdọràn sí yàn lọ́rùn bẹ́ẹ̀ náà ni kéèyàn máa ṣiṣẹ́ ọwọ́ kó wá jẹ kó gbowó ṣe òṣìṣẹ́ kí ló fẹ́ sọ fọlọ tó bá jíjọ gbẹdà òkèèyàn òní ṣe padà sáyé mọ́tò Ọlọ́run ti lọ bá ṣe ayé nǹkan ti parí ọ̀ràn wa retí rẹ tọrọ ọ̀ràn yẹn kì í parí. tẹ̀yìn eléyìí sì pọ̀ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ lónìí ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn ló kówó lọ́dọ̀ èèyàn bíi márùn lórí ipá fọmọ fún ọ o sì fọmọ fún ẹnìkan kan nú àwọn mara bó gbogbo tiẹ̀ wá jẹ́ pé ẹ fọmọ nú wọn èèyàn mẹ́rin kọ́ ó lè. ògbóró àwọn owó àdánù yẹn ọjọ́ tètè máa rẹ̀ bọ́yá bọ́ọ̀ bá rí kó tó kú a lè rí nínú àwọn ọmọ rẹ ẹni ọmọ gbogbo ru àwọn owó àdánù bá wọn èyí táwọn èèyàn ń gbà láyé owó haram oná lówó táwọn kan máa ń dí àwọn ọ̀kadà lọ́nà ìjojúmọ́ kí wọ́n máa lẹ́ ẹja tíkẹ́ẹ̀tì ẹja tíkẹ́ẹ̀tì tíkẹ́ẹ̀tì kí ni ń já bàbá rẹ ló ṣe títì ló fi jẹ́ pé gba orí ọ̀nà náà lè dá sí torí jẹ́ ni ẹ wo nǹkan mẹ́ o kẹ́ ẹ jẹ kẹ́ ẹ máa múra

búrẹ́kì ọ̀dàmù yóò di alikiyama àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ àbí kí ló dé tẹ́ fi tètè dé báyìí náà tó tó ń ṣẹlẹ̀ ní pé wọ́n fẹ́ gbowó yúníọ̀nù à lọ́wọ́ ń bọ̀ báyìí tiẹ̀ bọ̀ torí délé gbogbo àwọn owó àdánù báwọn ẹni tó bá fẹ́ kọ́ jẹ́ kọ́pọ̀ iná ló fi ṣeré ẹni owó haramu kpọba jẹ ọkpọba jẹ nínú gbèsè ayé àwọn èèyàn irú ẹ̀ náà lówó táwọn afọ kan péjọ ipò kúkú ẹ máa kó wá ẹ tọrọ fún un kí ní ní kẹ̀kẹ́ fẹ́ tà fún ní haram owó gbà ń wa tá ń fún wọn wọn ló kúkú àwọn jókòó bíi wọ́n gbowó nígbà tó jẹ́ pé wọ́n ti rí yín mú ẹ̀yin náà nígbà wọ́n bá rí yín mú ayé ọba ti pọ́n pọ̀ wọ́n ti rí yín mú ẹ́ ṣẹjọ́ kẹjọ lẹ́sìn ní àbíjọ́ kẹta àgbógójú ọjọ́ ẹ̀tún ẹja lọ jíròrò ẹgbọ́n kan mẹ́fà gbogbo ẹ̀ bíyà gbogbo àdádálẹ̀ àdánù ẹ̀tún àníyàn ẹ̀yin àfẹ́ ìṣesúrúfà afẹ́ forí korí káfíkùn lókun afẹ́ wòwò la fẹ́ ṣe nínú bídà èwo ló wá dánú bídà anabi sallallahu alayhi wa sallam ó ní wa kullu bid'atin dalalah gbogbo àdáda lè àná ni wọn ni ẹ jọ kẹta la fara baba ti láàgbọ́dọ̀ sí jọ kẹta lọ ẹgbọ́ baba náà irú ròǹgòrò ọ̀kànkàn wo efefe gbélé ọmọ tó tó bá sí jọ kẹta àbí jọ kẹjọ kò ní í fún ntí yorùbá mọ̀nù tó bá fi gbélé bá bàbá kan jọ́ọ̀sì so kótó kú ọ̀yà gbogbo èèyàn lẹ́nu ọ̀yà gbogbo èèyàn lẹ́nu ó ti kọ àkọọ́lẹ̀ àwọn èèyàn ọ̀mọ̀ ó ti wá sọ pé tó ń bá kú kó wọ abẹ́ pílò ìwé kan bẹ́ẹ̀ àbá ọ wá sí àwọn ìwé kanṣukanṣu torí tí yorùbá gbọ́ yé mi ò bọ́ ọ̀gbọ́n má ṣe ọba ni wọ́n da mi ẹran lò ní ọ̀dànù ọ wá sí àwọn ìwé kanṣukanṣu sínú òwe o gbogbo ẹnikẹ́ni tó bá ti torí pé mo kú tọ́gbà gbadaka náà bí ó sì rí fún mi gbogbo ẹnikẹ́ni tó sì ti torí ikú mi ti lọ kó àwọn kan jọ pé pé wọ́n ń ṣàdúrà bídí àkàn fún mi bí ó sì rí fún mi àfa ilé ò ń dá ni ọ́ dá bí ìgbà táwọn èèyàn ti túká lọ́jà lálẹ́ pé kí ni bẹ́ẹ̀ mọ̀ pé ẹsẹ̀ gírígírí ńlá ń jọ̀fẹ́ tòkòsì sọ́fẹ̀ẹ́ tẹ́ ẹ fẹ́ jíjẹ́ ń bì kálukú gbalẹ́ ẹ̀ tó akramakumullah bẹ́ẹ̀ ni haram haram haram táwọn èèyàn ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ń jẹ fífi ó sì bá nípa fún wa o ẹ máa kòwé kan yorùbá pé ẹni tí fọ́ ọ̀tọ̀ sí mu ẹ sọkúsọ ẹni tí fọ ọtọ sí yẹn pé owó àràmù owó wọ́n wá tí sí lára má bàa wọn dásakásá kọ́ ọ má bàa wọ náà burúkú torí de eléyìí aburú ń bẹ nínú haram bẹ́ẹ̀ náà ní ẹni tẹ́ ń tẹran gan ẹni tẹ́ ń tẹran lọ́jà tí wọn bá rẹ ẹran tó fẹ́ mú jáde lọ́jà só lè mú jáde lẹ́rọ̀ ni náà kan wà gbà ọ̀sán bá ọmọ rà nǹkan rẹ owó bá ń lọ́wọ́ gbogbo ẹnu wa aráàmù ni o wàá rojọ́ ẹ tó bá di lọ́la gbẹdẹ kìyàmà wàláhì kò sí tọkàn lọ wàá ẹ lọ ń yẹn làádà kí ẹ rí i pé gbogbo fún yín làádà kò fún yín torí pé bá lómi inú ah, kóòtù ìtumọ̀ torí wọn gan alára èyí tí wò sì jẹ́ gbà ọmọ pé èèyàn náà làwọn ẹni tó ń bá ṣe tí àwọn wàá gbà kọ yàn wọn jẹ wọ́n bá rí wọn yàn jẹ kò sí tọ́sẹ̀ kùtùkọ́ láwọn fọ̀ sí kóòtù ọlọ́ọ̀lọ́ gbogbo owó àwọn owó haramu báyẹn bóòlù àti bẹ́ẹ̀ ṣe àfi ká sọ̀ra fún o ẹ gbọ́ nínú àwọn aburú tó wà nínú owó haram òun náà ní pé alákọ̀ọ́kọ́ gbogbo ẹni tí bá ń jẹ owó haram ọmọlẹ́yìn àṣetọ́ni tí èèbá ṣe pọ̀ bá rọra rẹ fún àṣetán òní jẹ haram o ti gbọ́ kútùbà ṣetán o sì ti ṣetán o ti palẹ̀ má dé kọ́ máa tẹ̀lé ìlú mọ́ jẹ́ haram ọlọ́ni yá ayyuhal ladhina amanu kulu mimma fil ardi halalan tayyiba wala tattabi'u khutuwati ṣetán innahu lakum aduwwun mubin ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ nínú tọ́lọ́wọ́n bá ṣe lẹ́tọ̀ọ́ fún yín nínú tí ń bẹ lókè pẹ̀ yìí tọ́jẹ́ tọ̀tọ́ lọ́wọ́ bá ṣe lẹ́tọ̀ fún halal ní kẹ́ máa wá ẹ má jẹ haram wala tattabi'u khutuwati shaytan ẹ má tẹ̀lé ìlànà shaytan eléyìí túmọ̀ sí pé tí bá ti ń jẹ haram kọ́ ń tẹ̀lé ìlànà shaytan. shaytan ẹ̀wẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wá wá ni innahu lakum aduwwun mubin ọlọ́run ní ọ̀tá ni tó fojú hàn yéésì ọ̀tá tó pamọ́ torí rẹ̀ gbogbo ẹni tí bá ti ń jẹ haram ọmọlẹ́yìn shaytan ni tọ́ anabi lọ́lọ́ ní ká tẹ̀lé o qul ati'u allaha war rasul fa in tawallaw fa inna allaha la yuhibbul kafirin sọ fún wa pé tẹ̀lé tọ́lọ́ tẹ̀lé ta nabi muhammad sallallahu alayhi wa sallam tẹ́ bá ti wá kọ̀ láti tẹ̀lé ta nabi wọ́n kọ̀ láti tẹ̀lé tọ́lọ́ ẹ sọ fún wa kọ́ lọ́wọ́ fẹ́ràn àwọn kẹfìrí anabi lọ́lọ́ ní ká tẹ̀lé tiẹ̀ yéé ṣe tàṣetán ẹ̀ṣetán ní sẹ́ni ẹ̀kọ́ ẹni ìgbéni kí ló dé tó fi wá jẹ́ pé tàṣetán ni wọ́n ń ṣe látàrí haram tó jẹ́ ọ̀tajà fún wọn lórí bóòlù jìnnà ni àti fíìkì tó wàá rò pé lè lọ gbé lọ́dọ̀ ọlọ kò lè lọ gbé lọ́dọ̀ ọlọ ẹni tó ọyàn jẹ ẹrú ọlọ ìwọ tó ọyàn yẹn jẹ ẹrú ọlọ bóòlù ẹrú kan sì fẹ́ sámọ́ lọ́wọ́ bá lọ́wọ́ ó tó bẹ́ẹ̀ bákan náà ẹni pé ẹlòmíín ní sìn yìí báyìí ọkàn gbáyà létí ni àfà ojú yẹn bá bẹ̀rẹ̀ sí ní pa kànákànná pé akílódé ah, kí ló ṣẹlẹ̀ wọ́n ti gbé ẹrù rẹ lọ lójijì àti títọ́ gbọ́n kọ́ mọba bàá máa ń tó létí o lè sá lọ láyé àmọ́ bọ́lọ́ fẹ́ sá lọ ń dọ̀bí náà kí yàn án sá lọ bí gbogbo ayé bá láwọn di ọ kọ́ ọmọ rí ọ mú níwájú ọlọ́ǹkọ torí di eléyìí báyìí gbogbo ètò ṣe ò tí ì o àfi kó tún lọ túnra mú nínú aburú tó tún wà haram ní pé àwọn máa haram àwọn ò ní máa gbà àwọn ò ní gbà. wọn báyìí pé wọ́n ń ṣe kìnnì kan àdúòru àṣemájú ni ọlọ́jọ́ mọ́kànlá gbogbo fídíò fò tí wọ́n bá ká láwùjọ wa wọ́n lè fi kẹ́ gbàgbé wa láti ilé ni kẹ́ ti gbàgbé wa gbogbo èèyàn á máa ṣe bí dàda ń dídín láti ilé fa ẹ wàá gbàgbé lọ aṣọ funfun funfun ni kẹ́ wọ àti pátá funfun áhá lé bó làwọn èèyàn ṣe wá dilẹ̀ tó bẹ́ẹ̀ ẹ máa yẹ̀dí wọn wò ni wọ́n ní àti pátá funfun ẹ wàá rí tí wọ́n ń tún lọ tìkẹ́tìkẹ́ tìkẹ́tìkẹ́ tẹ́tẹ́ wọ́n ní wọ́n á gbọ́ràn nílé tuntun nígbà tí pé òdi rákà mẹ́wàá àmọ́ tí wọ́n ti kan wá fún wọn nílẹ̀ yìí àtàwọn ilẹ̀ Yorùbá wọn ti débẹ̀ àdéhùn anábì lọ sọ bẹ́ẹ̀ àdéhùn Abu Huraira radiyallahu anhu sọ nípa ọkùnrin kan ó ní máa ń rìnrìn àjò ìsì máa ń pẹ́ lórí ìrìn àjò yẹn yọ̀wá yọ̀wá ara rẹ̀ mẹ́rùkú irun orí rẹ̀ sì rí ya gbogbo sábàbí tí jáde ọgbà wà lára arìnrìn ni àdó arìnrìn á máa gbà yéé sọnífàì ẹni tó bá ní tẹríba tó ń tó tó tó tó tó ń tẹríba fọlọ tó ń rábàbà níwájú Ọlọ́run àdó àwọn máa ń gbà ó tún wá gbọ́ rẹ̀ méjèèjì sókè nínú sábàbí ó tún wá ń pe ọlọ́run tí wọn kì í fi anabi lọ́lọ́wọ́ gbàdúrà rẹ̀ kí ló dé tọ́lọ́wọ́ fi ní gbàdúrà rẹ̀ anabi sallallahu alaihi wasallam onísábàbí ni pé mat'amuhu haram oúnjẹ tí ń jẹ sínú haram ni o wa mashrabuhu haram ohun tí ń mu sínú haram ni o wa malbasuhu haram aṣọ tí ń wọ̀ sọ́rùn ọ̀nà haram wọn ti rówó rẹ̀ o wa haram oúnjẹ tán fi tóun náà dàgbà haram ni o. فأنى يستجاب لذلك قول الله سيقادوا الونيتو الإمام مسلم لو باو أولين كامل لا سقول أدوا ريبا حرام تون جنكو ebi wà lọ ta engine oil fún ọ ló kọ pé àti ó po máa omi ó ó ó ọ̀rọ̀ àdàkọ̀ díẹ̀ bá ní bá ṣe ránú tá a rà Abe rí nǹkan mẹ́rin owó haram wọ́n ti ta wọ́n ti ta ẹ̀rúnrún gàárì pákó wọ́n ta mọ́ gàárì ní nàìjíríà yìí táwọn èèyàn ń jẹ tó ń rò làwọn ń àti pákó ti kún gàárì so gbogbo owó haram nìyẹn kó lè pọ̀ ẹ̀yìn sì rí tẹ́ ẹ bá gba títì kan ọlọ́run sí àwọn ilé epo pọ̀ ńlẹ̀ yìí tẹ́ ẹ bá gba títì kan tí ilé epo bíi márùn ẹgbẹ́ kẹ́gì lítà lítà kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́wọ́ wá lọ kan náà lẹ́fẹ́ rà lítà kan náà kan náà pẹ̀lú ògbọ́n lítà òkòrìsì márùn lè má dá à wọ́n ní lítà agbọ́dọ̀ yàtọ̀ láti lè kan sí lè po kan ṣé owó yẹn náà ṣe halali yẹn ṣe halali torí lítà lọ sọ pọ̀ ń tà fún un kí ló dé tó fi dín ṣé ìwọ ọmọ kọ́ ó ṣèṣirò fún because ẹni tó ta fún yẹn ẹrú ọlọ́ọ̀ni ìwọ náà ẹrú ẹrú ẹrú ọba jẹ pàdé iwájú ọlọ́ọ̀ni tọ́jọ́ dá wa tontori di eléyìí wọn wulẹ̀ jẹrú ẹ̀ because tó máa ń jẹ ọ̀ràn yìí wá wo tó ti jẹ báyẹn tó lè wọ́n padà bí èèyàn ti gbogbo owó yìí haram ni jama kọtọ lábẹ́ òfin ọlọ wọn a máa depo gan sínú pẹtrol tí wọn tà fáwọn èèyàn tẹnjìnì mọ́tò tí wọn máa wúkọ àìmọye àìmọye ẹ rárá kura sẹ́yìn mọ̀ pé epo lásán kọ́ ni wọn ń tà fún yín ẹ̀yin òkúkú mọ àmọlọtọ dá wa mọ̀ owó yẹn haram tẹbọtọ nígbà tẹ mú lọ síbi tó ti fẹ́ ra nǹkan ọtọ nírú ìtẹyìn fi wọn ta gbogbo owó tẹ pa ń bẹ haram. òsèntọ́ kọ́lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa torí kọ́lọ́wọ́ ti ṣòfin ó sì yé wọ́n sì ṣàlàyé rẹ̀ fún wa àwa ló kù sí lọ́wọ́ nínú aburú tó tún wà nínú jíjẹ owó haram òun náà ni pé gbogbo ẹni tí owó rẹ̀ bá jẹ́ haram tó bá ṣe sàrà ọlọ́wọ́n bò ní gbà tó bá ṣe sàrà ọlọ́wọ́n bò ní gbà bó bá kọ́ mọ́sálásí kalẹ̀ pẹ̀lú owó haram ọlọ́wọ́n ní fún ládàá bẹ́ẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ tọ́ba kó haram wa tó fún ẹ tó fi rán ọ lọ sí mẹ́kà kò ní gbalada kọ́bọ̀ mbẹ́ tí wọn náà bá sì mọ̀ lọ́wọ́ haram wa gbọ́dọ̀ lọ orípẹ́sẹ̀ ńlá nù ọ̀gbọ̀n akílódé ah, máa lè rán rù rẹ mọ́kàtì bí ah, ẹ lè rán rù mí mọ́kàtì àmówó yìí náà owó àdánù yìí náà torí ti eléyìí báyìí ẹnikẹ́ni tó ń gbọ́nà haram ló ti kówó jọ tó bá fi ṣe rere ọlọ́run kò ní gbà وأنا ما بعور أتلا أبو هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال من كسب مالا حراما فتصدق به لم يقل له فيه أجر وكان إصره عليه رواه ابن حبان بسند صحيح النبي صلى الله عليه وسلم قال وقوين تبقى حرام جو تواسي سارا ننوه حرام يبالي ọlọ́run ọba ò ní fún lẹ́sàn kan lórí ẹ̀ yóò sì ru forí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tí fi orí ru ẹrù rẹ̀ tí wù ú ọlọ́run ọba kò ní ní ládà tún á forí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tí wù ú délé agbọ́dọ̀ ẹ̀dúrà lómi jalè ní ìṣẹ́ lómi ẹ̀ lómi owó orí bú iná ló yọmọ gbogbo ọjọ́ jùmọ̀ nírú arọ yìí ti ṣe sàrà àkọjá ọlọ́run kúkú yóò kúkú forí jìyàn tí náà ṣe bó tilẹ̀ jẹ́ pé a ti sẹ́rí haram nínú aburú tó wà ń bẹ̀ òun náà pé ara rẹ̀ ò ní jí pépé láti ìrẹ̀wẹ̀sì ọmọ ní gbogbo oríkì rẹ̀ láti tẹ̀lé tọ́lọ̀ Ibrahim ibn Adham rahimahullah ọ̀kan nínú àwọn aṣáájú rere ni ó lóun rí sẹ̀sẹ̀sẹ̀sẹ̀ kan tí ń ṣe sọ́láàtì tòròjú tòròjú tìnira tìnira mo wá lọ síwádìí ìgbésí ayé rẹ̀ mo wá bá wípé ìjẹkújẹ ni máa jẹ ìjẹkújẹ ni máa jẹ owó kówó ìníbi tí máa ti róúnjẹ jẹ owó haram lówó rẹ̀ ìdínú tára rẹ̀ tí èfi jí pépé sáti ṣètò lọ. walaw annahu akala halalan lam yahsul lahu thiqal tó bá jẹ́ kówó halal lọ́ba jẹ́ ìlẹ́bi títí róúnjẹ jẹ ni ọba ti máa sílọ̀n tòròjú tòròjú ọba ti máa sílọ̀n tìwúwo ara tìwúwo ara. eléyìí túmọ̀ sí pé tọ́ọ̀mù àti ríra rẹ gbẹ́gbẹ́ tíkọ́tíkọ́ rẹ ti pọ̀ jù lórí àǹsílọ́ọ̀n kí èsì o ó lè jẹ́ pé ibi tó ń ti ń rówó o ó lè jẹ́ pé nǹkan kí nǹkan kan ti wọ náà tó ń gbà rówó ó lè haram ti fẹ́ máa dàpọ̀ mọ́ halali lọ́dọ̀ rẹ kó kí èsì ara nínú aburú tó tún wà ń gbogbo ẹni tí haram ọlọ́wọ́n bọ́ pẹ̀lú àṣetán ráyè lára ìbẹ́ yìí náà máa ẹlòmíì ní sin yìí báyìí lọ́wọ́ ẹnu gbà tí a ti wà á nu mọ́ṣáláṣí ó ti jáde ó ti lọ tún àlọ́ aláṣẹ ẹ̀ bẹ́ẹ̀ <coughs> kí ló dé kí ló ṣẹlẹ̀ sísú náà lẹ̀ ń tó bẹ́ẹ̀ òṣò àṣetọ́ ni wọ́n máa fẹ́ inú rẹ̀ látẹ́kùn yọ ma fẹnu rẹ ládàá o ti jáde o o ti jáde o tún ti jáde o o tún ti jáde o jáde yọ lọ tún alọ aláṣẹ tọba tún wọlé bọ ṣètò ọrùn tó kọ ọrùn mi tún ti jáde o subhanallah wàsíwàsí ètò sì wà ṣetán nìjú láyé wípé ó mú yàn pẹ̀lú ròyìn ròyìn òsì torí pé ẹ̀ ní rẹ́sì sí ẹ̀ ní rí tọ́lọ̀ tẹ̀lé ẹ máa wo gan gbé a ah, ah, àtọ̀ láti túmọ̀ àlàsè ṣèṣe rákà kan lèmi ṣe ah, a àti bẹ̀rẹ̀ ló ti wà pẹ̀lú ayọ̀ mú hmm, hmm. ní ìbẹ̀rẹ̀ pẹ̀lú yín ọwọ́ alẹ́gbẹ̀ẹ́ ni alájọ sí aláwọ̀ àgbárí yóò ní ìbò bàbá alágbẹ́jọ́ mọ́kù bá mi subhanallah bẹ́ẹ̀ ni ṣetán ni màá ṣe fún yín. ẹnikẹ́ni tí ma ń ṣe jẹ haram àdáwò ọba o ọ̀kan nínú àwọn Islam wọ́n ní ìròyìn ròyìn ni máa bẹ̀rẹ̀ látara òkùnkùn tí máa bẹ nínú ọkàn òkùnkùn yìí sì ṣàdédé dénú ọkàn àfi látara aṣẹ dúdú tó bá wà èèyàn èèyàn bá ọkàn ọmọ òkun ọkàn ni máa ní ma bí ròyìnròyìn àwọn ọ̀daràn èèyàn ìròyìnròyìn ò ní jìnnà sí wọn tọrọ kan wọn kọ òdùdù iṣẹ́ ọwọ́ wọn náà kọ iṣẹ́ aburú náà ni. tọ wọn wá ní iṣẹ́ ọwọ́ ìṣàdédé bálùmá àfi látàrí pé ẹ̀ ń jẹ haram ẹ̀ ń tí máa ń jẹ haram iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní dáa iṣẹ́ ọwọ́ rẹ̀ ò ní dáa ọ̀rọ̀ ẹnu rẹ̀ ò ní dáa torí ìdè lẹ́yìn ẹnikẹ́ni tí máa ń jẹ halal. kò síbi ṣètò lè rọ́nà dọ̀dọ̀ rẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó sì jẹ́ halal lọ́njẹ ṣètò àná onírọ́nà dọ̀dọ̀ onírọ́nà dọ̀dọ̀ rẹ̀ nínú tí owó haramu máa ń bí jẹ́mà wọn náà látúbọ̀tán tí ọ̀dà o Malik ibn rahimahullah nínú àwọn Islam ó ní wọ́n wá pè mí ìgbé mi ọ̀ ń pọ̀ sẹ́ẹ̀sì mọ̀ pé téèyàn bá ń pọ̀ ká kú ọ̀ ń bẹ nínú nǹkan tó jẹ́ pé ó ká ṣe kẹ́ lọ bá wàá gbà jùlọ tó bá jẹ́ ẹni tí ń sẹ́sì so kẹ́ wà lọ́dọ̀ rẹ̀ nítorí pé o lè fẹ́ rí dààmú àsìkò yẹn ṣètọ́ ni mo fẹ́ yáyàn kèfèrí so ẹ fi mójútó pé ọjáde kúrò láyé mùsùlùmí eléyìí pàtàkì wọn á pè mí mo bá lọ bá a. ṣùgbọ́n ó yà mí lẹ́nu pé bí mo ṣe débẹ̀ ọ̀rọ̀ yìí ní sáárán lẹ́nu jabalayni min nar jabalayni min nar jabalayni min nar òkè méjì tọ́jẹ́ ti òkè méjì tọ́jẹ́ ti òkè méjì ah òkè méjì tọ́jẹ́ báwo wọ́n ní kí sọ yìí wọ arákùnrin wa ah ó ní à bẹ́ẹ̀ ni wọ bàbá Yahya bẹ́ẹ̀ làábi ni ó ní sẹ́mi mi torí ní máa igbá àwọn kà polisi méjì nígbà àwọn kàtí mo ní wọ́n máa ń lò kánú rẹ láti wọn ọkà ọba rà èkejì ni wọn máa ń lò tí ń bàtà sẹ́mi jọra wọn fi rà á tá a fi ń tà ó ni pé nínú táwọn èèyàn ti ń tajà náà lónìí méjì làwọn náà méjì wọn ni wọ́n máa lọ rẹ̀ wá lọ́jà wàzó ọ̀tọ̀ ní ike táwọn ò mú lọ ike àtijọ́ ni òun kẹnu dáadáa ó sì tún gùn òní wọ́n lọ fi wọn táwọn bá wá tà eléyìí tó ṣe pé inú rẹ̀ fún ó sì kúrú wọ́n ní táyé ìsìn táyé ìsìn wọ́n fi ń tà táyé ìjọ wọ́n fi ń rà waylun lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun wa idha kaluhum. أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس برب العالمين Ọlọ́run ni òun ṣépè fún wa àwọn atani àwọn ẹni tó ṣe wípé wọ́n máa ṣàbòsí nídìí ìwàkà àwọn tó ṣe pé ńgbà táwọn ọba ara wọn wọn pé táwọn ọba tà wọn wọn dín ṣé wọn ọmọ bọlọ wọn bó gba àwọn dìde ní lọ́jọ́ ńlá lọ́jọ́ tí gbogbo owó ti dèrò jọ wọn ju ọlọ́run ọbẹ̀ lẹ́dà o. akramakumullah ẹ rí nǹkan mẹ́ ẹ gbọ́ pé tí bàbá yìí ń pa òkè méjì lọ́jọ́ ti ná. máàlìkù wa ni mo bá dìde máàlìkù bìnrin náà ó ní mo bá dìde mo bá sì lọ kó àwọn gbá àwọn kà méjèèjì tí bàbá yìí mo bá fi kàn wọn gbà kan ẹ̀yin tẹ́ kó ọkùnrin ni o ẹ̀yin lẹ́ kó o ẹ̀yin lẹ́ sàkóbá fún o ẹ̀yin lẹ́ sàkóbá fún o.

wọ́n pé ah, ejò rẹ̀ lọ́pa ejò rẹ̀ báwo kí lè yàn fètò ṣe gánà rí ejò rẹ̀ dàbí mùsù rẹ̀ wọ́n sọ pé ejò ń ba gbó wa lọ́pa ilẹ̀ Yorùbá yìí kú ti máa ń sọ gbogbo ẹ̀ wọ́n lè sọ pé ńlọ ńlọ ńlọ kìnní kankan sọ pé jáde nu mọ́tò nu wa mọ́tò lọ́ba jáde nu sílẹ̀kùn òun náà bá sì sílẹ̀kùn bí dàda ń gbẹ́sẹ̀ ta lọ́ba ta. òní mú kejì náà jáde ni àwa là ń gbọ́ sọ̀rọ̀ àwa ayé nígbà tó yẹ ayé lòun náà lọ wá ayé ọwọ́ àgbè àtúbọ̀tán burúkú lẹ́yìn náà mọ̀ nílẹ̀ Yorùbá yìí fẹ́ máa pa lọ rẹ̀ lóríṣiríṣi wọ́n lè gbé ah, àwọn tó wá pa wọn ọ̀jọ̀ yẹn wọn ọ̀jọ̀ yẹn wọn hmm, ọ̀jọ̀ àjẹnú lójú ọjọ́ Yorùbá burúkú lọ náà lọ ẹwà àwọn àtúbọ̀tán burúkúburú omi ọmọ kígbe rárá ní tí lọ. ọwọ́ lọ wọn alọ yìí sí lọ́rùn àfà wọn wá yẹ ẹ̀kẹ́ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kàbí ìgbà tí rẹ̀ ó lọ ní ẹni tó sunkún lọ tí. àbọ̀mí gan ẹ̀rí bí àrọ́kàn wá sápá ni ọlọ́wọ́n kò tó báyẹn aburú tó afẹ́kọ̀ọ́ bá lọ. ìdánwò ó kú ikú tí ọ̀dá wọn ò rí èékánná rẹ wọn ò rórí rẹ̀ wọn ò rẹ́sẹ̀ wọn ò rọrùn rẹ̀ títí dòní. ètò ẹ̀wọ̀n arí kékeré nu etí ń retí ọ̀daràn náà kì í á jù bẹ́ẹ̀. sẹ́rù àtúmọ̀tán burúkú tẹ́yìn náà wá oṣù pé kálukú náà kọ́kọ́ lówó náà bá tiẹ̀ tọrọ àforíjì kọ́kọ́ àbí kẹ́nìkan wá mọ́ṣáláṣí nípa ẹyẹ yẹn ràn mí lọ́wọ́ tẹ́ ràn mí lọ ogun owó lọ sí owó kò sórí ibu àbúrò ọmọ abẹ́ wèrè yọ jẹ ẹ pé tí fẹ́ owó fún ọ̀gá wọ́n lè ẹ àgbàdo dáadáa lẹ̀ yìí o iye ẹ bá jẹ iye ọdún tó máa ṣe yẹn o a ah, ọlọ́dún kó ń rákòkò lórí lè gbé wa wa lọ lórí dáa lọ gbé àkùkọ wá wọ́n ti wá débi pàkùkọ pé kókó lè bá àkùkọ àgbàdo jẹ́ pọ̀ àwọn títí máa sókun ikú yìí ló ti dáná kalẹ̀ pé tí àkùkọ bá ti lè jẹ iye àgbàdo tí wọ́n bá jẹ àkùkọ wà á mórí wọnú náà àwọn náà máa sọ fún pé kó sì wọnú náà níjọ́ gbé ní o à babaláwo náà túmọ̀ pé náà kàn bẹ́ẹ̀ níjọ́ gbé ní subhanallah aláìlérò òun sì pé òun fẹ́ òun fẹ́ òun fẹ́ tó. ọwọ́ abákòkò pàdé ọlọ́dún kan àgbàdo kan péré lówó àkùkọ nu gbogbo àgbàdo bàbá gbèjẹ wọn ṣẹṣẹṣẹ wọn bẹ lọ títí dákùnjà kejì dákùnjà kejì àkùkọ ni náà lọ títí sẹ náà so ẹ wà á rí kò ní kò ní ẹ wà á fò yóò ọmọ Yorùbá ọdún kan wọn dà fún sẹjọ àwọn burúkú lójoojúmọ́. nígbà tí èèyàn bá ti gbà fọlọ́ tẹ́yìn bá ti wọ́wọ́ haram àtọkọ̀tà burúkú rẹ̀ ti rẹ̀ láti ilé ayé ìbílẹ̀ ti rẹ̀ ẹlòmíì ní sìn ọ́ lọ sògùn owó náà ni kọ̀ọ̀bá jẹ́ fún bàbá ya wèrè lẹ́bàá gbọ́ tí ń sọ lọ tí ń kun lọ tí ń pariwo lọ ẹ̀ẹ́n akíìmù ló kó bá mi o akíìmù ló kó bá mi o akíìmù oríṣẹ́ mi oríṣẹ́ o akíìmù oríṣẹ́ mi ṣe o ẹ̀ẹ́dẹ́gbẹ̀gbẹ̀ àdúgbò kan bẹ̀rù nílẹ̀ yìí náà ni gbogbo eléyìí ò pé kẹ́ni tí ò ní gbọ́ngbọ́n o torí ẹlòmíràn wọn ká ah, tiẹ̀ ló yíwọ́ tí wàá lè bọ́ sí tó ní o tún fi di wèrè mí. ẹ lè rí wèrè mí tó yẹ pé irun ní ọmọ kó sórí irun tó ń kó lè bábà ní ọmọ kó sórí kí ló dé nítorí pé ẹni tó fẹ́ sóògùn owó fún irun ni wọ́n ní kọ́ lọ kó wá lè bábà àmọ́ irun yẹn ó gbọ́dọ̀ tó téèyàn ọgọ́rùn-ún méjì gbọ́dọ̀ àti àkà pé àìrùn eléyìí tẹ̀yà kan eléyìí kan eléyìí kan á sì ti ṣerun lé bàbà òun kàn lọ kó gbogbo ẹ̀kọ́ náà ni àfa ọba yíwọ́ ẹlẹ́ tí ọmọ ṣe wèrè ká gbogbo ibi tí wà máa kó sórí pé n ti dé lọ torí burúkú tí náà wá wá halal ní kéèyàn ẹ̀rí haramu bíi sogúndogójì tó gbàdúgbà kan tí wọ́n tún ti gbédé lọ́nà oríṣi mi náà àwọn èèyàn gbọ́n ẹ̀rí pé ń gba nǹkan pariwo ẹ̀ gbogbo nǹkan lè dá lọ́dọ̀ àwọn ilé ẹ̀kọ́ burú ọ̀dẹ lọ sí. sẹ́yìn mọ̀ kó gbé àrùn kan wọ̀lú àrùn máa sọ máa sọ ká lọ́dún pé kálukọ́ kan máa sọ ní nígbà tó gbẹ́ kí ló dé gbogbo baptist wa kún gbogbo hospital wa kún kí ló dé kí ló ṣẹlẹ̀ àrùn sísọ torí pé kí ni àìgbọ́ràn ni wàhálà ètò tọ̀pẹ̀ lómi ẹlòmíì ọpọlọ lò sí ṣiṣẹ́ déédéé má lò torí kò ọmọ pé ìtàn lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí àtúbọ̀tán tí ọ̀dà ń bẹ fún wọn haram kọ́lọ́n lé wa jìnnà sí haram akramakumullah nínú aburú tó wà nínú owó haram oní kékeré jẹ́ kárí sí fọ́nù sàárè tí wọn bá dénú sàárè ìbéèrè mẹ́ta ń retí wa àwọn ẹni tó bá gbọ́ lọ́wọ́ nǹkan tí wọ́n jìnnà sí tọ́lọ̀ sí léwọ̀ ní òòlù sí fọ̀ ọlọ́run sọ pé yuthabbitu Allahu alladhina amanu bilqawli thabiti fil hayati dunya wa fil akhirah wa yudhillu Allahu adh-dhalimin wa yaf'alu Allahu ma yasha. ọlọ́run bá sọ pé àwọn ẹni tó bá gbòǹgbọ́ òun máa fún wọn lésì fọ̀ nínú sàárè Ibn Abbas ó ní bilqawli thabit ìtumọ̀ rẹ̀ ní la ilaha illallah lọ́lọ́run àmọ́ àwọn alábòsí ọlọ́run sì wọn lọ́nà wọn ò ní rẹ́sì fún sì bu ọlọ́run ló máa ń ṣe ṣé ìjọ yẹn là ń dúró dè káfíìlì inú sáré wọn yẹn máa tún ṣe tó bá ti fèlè ó fèlè ọlọ́run nínú aburú tó wà nínú owó haram onáà ní kó haram tẹ́rí yẹn kí máa sọ ní ni o kí máa sọ ní nínú hadith kan eléyìí tí imaamu Tirmidhi tó gbé jáde nínú tírà rẹ̀ Ka'b ibn Ujra radiyallahu anhu wọ́n lànà bí bá mi sọ̀rọ̀ lọ́jọ́ kan ó ní ya Ka'b ibn Ujra ya Ka'b ibn Ujra ìwọ Ka'b ibn Ujra ọmọ Ujra innahu la yarbu lahmun nabata min suhtin illa kanat an-naru ó ní ẹran kan ní dàgbà. ẹran kan ò ní lékún lára wa kọjá pé látara haram ilẹ̀ ẹran yẹn ti lékún àyàfi kọjá pé iná fi gé kú o gbogbo dídàgbà téèyàn bá dàgbà látàrí haram iná lọ́lọ́wọ́ fi yanjú ẹ̀ kú lára a ó tó sọ́ra fún o ó tó sọ́ra fún o almaalu yadhabu hilluhu wa haramuhu yawman wa tabqa. في غد آدامه owó tí a rí àti halal àti haram rẹ̀ bẹ́ẹ̀ kójọ lọ́nà tọ́tọ́ bẹ́ẹ̀ kójọ lọ́nà tí ọ̀tọ̀ yọ tàǹjọ́ kan o ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ kò ní tán ẹsẹ̀ dáadáa lórí rẹ̀ kò ní tán kọ́lọ́mọ bá kọ́ la èmi pẹ̀lú yín jìnnà sí haram kọ́lọ́mọ bá kó jẹ́ ká ní tẹ́lọ́rùn pẹ̀lú halal kọ́lọ́mọ bá kó ṣàánú wa. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير أشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفسا ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله dájúdájú a ti ẹ̀sìn islam ó yàtọ̀ sí gbogbo ẹ̀sìn yòówù tẹ́lómi lè máa ṣe a sì ti mọ̀ pé nínú islam àwa yéé ṣe àrànjúwò àtòjúbọ̀ ká máa dá sí tí ọba kan wà ó yẹ tẹ́lómi náà tí ẹ ṣe mùsùlùmí kó ṣọ́ra fún àrànjúwò àtòjúbọ̀ tí ọkàn nípa ọ̀rọ̀ àwọn mùsùlùmí lápèjúwe tẹ́nìkan bá kú nísìn tí ẹ ṣe mùsùlùmí ẹ̀ ní rí mùsùlùmí ó wá lọ sàbàyà gbàgbà nídìí pé àwọn làwọn ṣètò báwọn ṣe sín ẹ̀yin ẹ lọ tàdí nítorí pé ọ̀rẹ́ wa ni ọ̀rẹ́ yín báwo àwọn sì sọ fún ọ pé ẹlẹ́sìn tàwọn ni ẹ̀sìn síwájú jíjọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni eléyìí ó máa ń ṣẹlẹ̀ téèyàn bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí ó bá jẹ́ lẹ́sìn àwọn ọlọ́jọ́ Sunday ẹ rí i pé àwọn adájọ́ ń ṣẹ̀sìn náà ni wọ́n máa bá ṣe sáyìn ara wọn bẹ́ẹ̀ náà téèyàn bá jẹ́ lẹ́sìn àwọn ọlọ́jọ́ sátidé ẹ̀rí pé tó bá kú àwọn jọjọ ń sẹ̀sìn náà ni wọ́n jọ ọmọ bá ṣe ṣe ara wọn lẹ́yìn náà ni tẹ́nìkan bá sì tọ́jẹ́ ẹlẹ́sìn abọ́gibọ̀ ọ̀pẹ̀ àwọn aláwo ẹ̀rí báwọn náà wọ́n mọ báwọn ó sì yanjú àwọn táwọn bá jọ ń ṣe kí ló wá dé tó fi jẹ́ pé nígbà míì tí mùsùlùmí bá kú àmọ́ wá ráwọn àṣejù kan àwọn àìmọ̀ wá rẹ́ nìkan àìfẹ́nipé nìkan látọ̀dọ̀ àwọn kèfèrí sáwọn mùsùlùmí ọ̀yẹ́kọ́jẹ́ bẹ́ẹ̀ ọyẹ kọjẹlẹ ọyẹ kẹlẹgbẹ ọmọ ẹgbẹ́ irú rẹ̀ kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ ní Kwara State ní kọpẹ kò jìnnà nípa àwọn ọmọ kan tí gbé ara lọ sán tí wọ́n fi ṣaláìsí táwọn kan á lọ kóra wọn jọ báwọn làwọn ń àwọn ń sìnkú wọn kínni àní mùsùlùmí làwọn eléyìí kí bá wọn eégún yín yóò bẹ́ẹ̀ náà ni náà ló lánàá ẹrú ọlọ́run ọba ni à ń bẹ náà kọ́ lọ́wọ́ bá foríjì kọ́ lọ́wọ́ bá kẹ́kọ́ bá gẹ́ kó ṣe kó fún lọ́mọ arábìnrin wa da alábùké tó dídá tó da alábùké bóyá ló ṣe sábàbí tó fi jẹ́ pé ọwọ́ kọ títí kọ̀ ọ̀rọ̀ kọ ti wá ti wá bá mi rí pé kí n wọkọ̀ akéde ẹnìkan sì wá sọ fẹ́fẹ́ mo sọ fún pé subhanallah ṣùgbọ́n gbàtí ó padà dọ́dọ̀ àwọn òbí rẹ̀ tó fún ọ pé òun róbìnrin tóró bá ó ní láti dọ́tò ti wálé ayé tó ti bàlágà tó ń wóbìnrin wọn kan dùn lóhùn ah ọlọ́sùn àmìlẹ̀ ìwá mọ ṣùgbọ́n tó bàbá àti ara wọn bá ok ọgbà ṣé ẹ̀yin wá rẹ́ lómi tí òkú wà fún so eléyìí kúkúrú eléyìí ọ̀sá padà fẹ́ kò tí arábìnrin tó kọ text message ká mi ó tún múná mi létí pé kí n dákun òun lẹni báyìí báyìí báyìí kí n mọ gbàgbé fẹ́ tó fi sọ ti lọ bí thirty seven years wọn á sọ fún wa pé arábìnrin yẹn ṣe láìsí báyà olùjẹta mọ́júmáàlì sọ nítorí pé tí wàá jábùké yẹn sáré ẹnìkan wọn ò rówó dájọ láti gbà kó lọ́sibítù o wọ́n ti wá dábìí sixty thousand fáwọn babaláwo tí ó ṣètùtù àti sín torí tí pété abuké bá táwọn aláwọ ọba sín yóò dàkú fà kẹ́ ẹ mọ́ yorùbá ẹ yorùbá kúrò ì torí kú yín gbádùn wọn náà ti gbádùn téèyàn kú wọ́n lè sọ pé ẹni tó bá lóyún nìsín tí wọ́n bá ṣe toyúntoyún tó kú tí wọ́n bá ṣe toyúntoyún yóò dàkúfà yóò dàkúfà báwo kó lẹ́yìn ti rí sọkúsọ òfin ọlọ́run sọ ike tí obìnrin bá kú toyúntoyún báyìí tọ́mọ sì ti kú máa nú ẹ gbọ́dọ̀ lanu rẹ̀ nítorí pé tẹ́ ẹ bá lanu rẹ̀ láti gbọ́ ọmọ ẹ fi sẹ̀ ẹni àpálísì ni mùsùlùmí nígbà tó wà láyé àtìlẹ́yìn ìgbà tó kú ẹ wá sì máa lakùnrin torí gbọ́ bá ti kú ìfi lè sẹ̀ wọ́n ti wá sin ẹlòmíì bẹ́ẹ̀ ó ti tójọ́ kan káwọn aláṣà kásò tó tì wọ́n pé á bẹ́kùn rẹ̀ náà ni àwọn ò lè jẹ́ kàkúfọ̀ ṣẹlẹ̀ ńlẹ̀ wa yìí sẹ́rí pọ́pọ̀nù gan ni wọ́n nítorí tí wọ́n bá jókòónù tí wọ́n bá jákùfà láàrin alẹ́ àná sóni ó yẹ kéèyàn ti kú pọ̀ wọ́n sì tún amọ́bẹ̀ wọ́n máa lanu obìnrin olóbìnrin báwọn fẹ́ gbọ́ màjáde gbogbo àwọn èròkèrò ọlọ́run ọmọ bíi ṣe tọ́ni ti kó wá fún ọ wọn á ní bẹ́ẹ̀ náà lábùké bẹ́ẹ̀ máa fi lè sin tí òjò kí wọ́n sin àwọn ètùtù kan yóò dàkú fà lágbólé wọn. tọ́ àwa dúpẹ́ fọlọ́ àwọn mùsùlùmí ó yẹ ká máa tají ká sì máa wà ń bi tábà ti bùkátà láti ṣe ìrànlọ́wọ́ fẹ́sẹ̀ Islam èsì pé táwọn àmọ́ àkójọ ń di àpò sí àbí mùnáfíkì kan ọlọ́run mẹ́jẹ̀ adúpẹ́ fọlọ́ àwọn èèyàn àwọn dágírí ẹsẹ̀ ti pé ẹ̀rú bàbá ló pé ẹ́ ẹ̀bà pé kó bá ń dán òun bì lónìí yóò dé náà ṣe gbókù fáwọn mùsùlùmí táwọn mùsùlùmí fi dẹ́pọ̀ àwọn ni wọ́n lọ sí bóun ni ọkàn bá ṣe wá bàjẹ́ tó tó bá ṣe pé àwọn amùsùà àwọn náà ni wọ́n á gbókù mùsùlùmí tá ń lọ sí kẹ́mi ẹjẹ́ ajé ó yé wa o ìsìláàmù yàtọ̀ sẹ́bọ̀ o ìsìláàmù yàtọ̀ sáwọn àṣàkáṣà táwọn èèyàn ń gbé káyẹ̀ o islam dignify ara rẹ̀ kọjá sísọ torí pé ọlọ́run ti kọ́kọ́ dignify rẹ̀ kọjá sísọ islam ló ga gbogbo nǹkan tó ga láyé yìí ó kúrú lẹ́gbẹ̀ẹ́ islam so mùsùlùmí náà ẹni àpáyé lọ́nà wá sí walillahi al-izzatu wa li rasulihi wa lil mu'minin mùsùlùmí ẹni gíga lọ́nà wá sí orí ìdílé yìí ẹ wá máa pé kẹ ẹ tó jẹ́ mùsùlùmí ẹ ti kọ́kọ́ jẹ́ yorùbá ẹ gbádùn ká tó jẹ́ yorùbá ti kọ́kọ́ jẹ́ mùsùlùmí torí yorùbá rẹ lè gbé ọdá islam ló gbé ọ̀dà ìjẹ̀lá torí àti àti gàmbàrí àti gbẹ́mbẹ́rí àti sábàrúmá àti yorùbá àti igbó àti haúsá àti gbogbo èdè dáàmà náà gan ọlọ́run dá ìjẹ̀lá fún kálukú lò kí lọ́lọ́run fẹ́ fèdè yìí ṣèṣe kó náà lọ́ta nílé oríṣiríṣi islam bó ọba ṣe islam ọba jẹ́ ìwọ lọ́ba yorùbá kọ́ ọmọ wọn náà lọ́yìn kí lọ́lọ́run fẹ́ fèsì gbogbo àwọn àṣà burúkú kan gbogbo àwọn àṣà rádaràda kan tí òkúlò tó níláárí ẹ wàá mọ wàá fẹ́ fi borí islam torí ẹ gbogbo ẹ tó bá wà ń pò kó sọ̀rọ̀ kó má bàa fi yan islam jẹ tí ó bá sọ̀rọ̀ yọ bọlọ pàdé ìjọ gbẹgbẹ àgbéyà ẹ tó bá wà ń pò kíkọ wà ń bẹ bíbẹ rẹ ń bẹ kò ní jẹ kó yan islam jẹ tó wá kùnà láti lọ bẹ yóò rò jọjọ gbẹgbẹ àgbéyà ó sì gbọ́dọ̀ dẹjú lẹ kó jẹ kí ó mùsùlùmí kí ó islam níbi tí wọ́n ti lè ṣe sábàbí kí ó mẹ́jẹ torí di ẹlẹ́yìn arábìnrin abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ àforíjì ọlọ́run ọba kọ́ bá a sí lọ́mọ àlùjáde ìyà ìpọ́njú tọ́lọ́run ọba tó ní kọjá tiẹ̀ nílé ayé lágbọ́n àrọ́kọfẹ́ ọlọ́run ọba kó fi má bẹ́ẹ̀ ọlọ́run ọba kó dùnnú kó dùnnú kó dùnnú kó dùnnú lọ́la gbẹ̀dẹ̀ àlùkìyà gbogbo dáadáadáadáa ilé tí ò rí láyé àdìpèlé rẹ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ àìníye kọ́lọ́run ọba ṣe fún lálùkìyà ọlọ́run kó forí ju gbogbo òkú mùsùlùmí àwa náà gbogbo gbàtà máa ń bẹ láyé kọlọ̀njà máa bẹ lórí islam gbogbo gbàtà bá lọ kọlọ̀n pa wá lórí al-iman kọlọ̀n bá kó ti ká tùbọ̀ tán wọ́n dà kárántí pé ní tọ́lọ̀ wọn bá fi pa wá láti dà sí kọlọ̀ máa mójútó oní àná sísè àsọdá tó fọ́ tiwa anabi muhammed sallallahu alayhi wa sallam torí kọlọ̀n àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ gan wọ́n ń ṣe àsọdá tó fọ́ wa allahumma salli muhammadin wa ala ali كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم اعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم